ìgbà ò ní my friend my friend tata lèmi mọ̀ nù wọn tó jẹ́ your real friend gọ́gọ́gọ́. actually dadi that's pẹ̀lú mi. pẹ̀lú how are you. Eh, inú wọn lọ̀rẹ́ o. bẹ́ẹ̀ni sá. ah it's okay. Eh, ọ̀rẹ́ at what level ni if I may know. nítorí ọ̀rẹ́ oríṣiríṣi ló wà. I can say high level. don't tell me you don't worry I will know. I mean ọ̀n farilẹ́yìn olórí náà if eventually tó fẹ́ gbé kúrò nílé àṣeyàwó kò ní ṣẹ̀yìn mi kìíní okay that's it ah, ẹ gbọ́dọ̀ jà o. now entertain your friends now make sure pé o get them something I mean tí wọn náà bá nílé wọn á entertain them now. yes. guys you excuse me eh? enjoy yourself ilé ilé yìí o all right. thank you sir. Yeah, you want eh, them, Thank you very much. All right, enjoy yourself, okay? Thank you very much, sir. Ah. Uh, Are you okay? Ah, aburike mo lagbo. Oh, daddy tó fẹ́ mọ̀ ló ti meet yẹn. Ó ti meet wọn but daddy tí mo away yẹn máa burú ah, Really? Èyí tí so, sọ̀rọ̀ ọ̀hún sọ̀rọ̀ jù And daddy to the ń wo yẹn online school somehow later wàá mọ̀. ọ̀hún ti ẹ burú tó bá burú ọ̀hún ní entertain wa tó ń bá wa sọ̀rọ̀ láti lé wa dànù. baby. mo máa jẹ́ kí èmi tàn ẹ́ mo like tiwa àtọkọ ẹ̀ tẹ́yẹ ń ṣe ọlọ́run á fún yín ṣe but ṣé wọ́n ti pé nígbà dáàdì máa dìde lẹ́ǹkan wọn ni kò fún wa ní turkey chicken àwọn nǹkan kan báyẹn mo lérò pé tó bá wọlé ń sìn yẹn ló wà. èèwọ̀ máa wọ̀ rí i wọ́n máa jẹ́ wọ́n máa bìí ìgbà sí pẹ́ẹ́rẹ́ àgbà ìyá ọmọ mi. Ah, ẹ̀yin bọ́ọ̀lù ṣe máa lọlé kò sí yẹn àbá yín sì mo fẹ́ sáré mí kọ̀ọ̀kan bẹ̀yìn ó dẹ̀ wà very very important. mo fẹ́ mí kọ́. ẹ mo kọ́ sọ ẹ̀yin tó ní màá bá yín ní lókùn mi mi fẹ́ lókùn mi fẹ́ kọ́ mọ́ yín nọ́mbẹ̀ lọ́wọ́ jà rẹ̀ ìgbàjọ wà ń gbòòrò àwọn ọkọ̀ tó ń ṣẹlẹ̀ náà. ẹ ló lọ kí ni ìṣòro ayé ẹ. tó bá yẹ pé o fẹ́ mí kọ́ ni wọ́n ta káàdì inú ilé ń bẹ̀ lọ ra káàdì ń bẹ̀ kó dẹ̀ lóòdù ẹ̀ ń bí kó pẹ́ ni tó fẹ́ pè. ẹ fẹ́ dúró dèmi àbí ẹ má jẹ́ kí n waste time yìí ṣé èpò òfin kankan pamọ́ fún wa. irọ́ o nǹkan pamọ́ bá o. wo ṣayé ẹ ṣayé ṣayé ṣayé ṣayé. ẹ máa dé máa bá yín sùn. ara ti rí ẹ má wà rẹ. ẹ gbé ń rí ìdíje obìnrin. máa dúró ṣé òwe bo lórí burúkú ìwé lọ kọ́ ọmọ lọ́mọ mọ́ nílé. sọ́sẹ̀ ń ṣe ni tájà ti gbé placenta ẹ̀. ẹ káwa máa lọ. ẹ ti gbọ́ ọmọ kan síbẹ̀. ìṣèwádìí fún ọrọ̀ ajé ti ọ̀kú bá ti wà. Aremu ọmọ ajagun náà wá wá wá eh, eh, ìwọ kọ́ ìwọ kọ́ eh, Aremu Aremu. Èmi. Aremu. Bẹ́ẹ̀ni èmi làrẹ̀ mú mú jagun. Ṣùgbọ́n ah! gbá o. Ọ̀dà ọ̀dà gbọ́ mi bàtà tí bàbá rẹ̀ bọ́lẹ̀ ó di dandan kó kẹsẹ̀ bọ́ má sọ̀rọ̀ wá mi rí Arẹ́mú wá tètè jẹ́ kí dáre kú nítorí jẹ́ kó tètè kú nìyẹn o ọlọ́run ní ṣe wálé lẹ́mìí kúkúrú o mo máa wọ ìran ó dà pé òun ọ̀rọ̀ kan ìgbẹ́ tó lágbára ni o. ó lè mọ̀ pé àwọn àwùjọ kan wà láyé téèyàn ò bá lówó lọ́wọ́ inú mi díbẹ̀ inú kéèyàn kí irú èmi kan kò dédé kú gèrè sí kí mo fẹ́ jókòó tí irú àgbẹ̀dẹ yẹn tàbí mo fẹ́ jókòó tí láàrin agbáláyà ẹ̀yìn èwò tàbí kí ni mo fẹ́ jókòó tí irú àwọn bíi àbí ìtúgbò wọn àwọn jàǹkú àwọn ọ̀yẹ̀wò

Aremu. Tí mo rí sí ọ, tí mo rí sí ọ, tó lóòrùn nínú. Lulu. rẹ mú èmi ni bàbá rẹ máa fòyà. ohun tí o mọ̀ nípa ẹgbẹ́ irun òní ni wọ́n ṣàlàyé fún ẹlẹ́kùnrẹ́rẹ́ nígbà tí ìṣòro dé lẹ́yìn tàbí tán. ara ẹ lórí wa dọ̀wọ́ ẹ báyìí sọ̀rọ̀ má jẹ́ kó di àtìkẹ́lẹ́gbẹ̀ẹ́ ìgbàgbọ́gbà àti sanwó-ẹ̀tì kan ti kọ̀ wọ́n sórí <coughs> gẹ́gẹ́ mi náà ṣe sọ èmi náà ní fẹ́ tẹ̀lé àwọn ọmọ mi ní fẹ́ ṣe ìyẹ̀dá sísẹ́ rẹ̀ nítorí pé oore ló ṣe mí téèyàn bá dẹ̀ ṣe yàn lóore kò yẹ kéèyàn fi fi ṣú èmi náà ní kọjá àsìkò tí mo sọ yìí ṣe owó tí mo kó fún ẹ. kò ń ṣe irú ẹ̀ ló máa déwájú mi tó máa lórí nílò owó tí màá ní kò sí ni mo wá ní pọ́blẹ́mù kan mi ò kì í fẹ́ kí n yáyàn lówó kó má sàn bọ́ọ̀rù tàbí kó má ní lọ́kàn àti sàn ah mo hate ẹ lọ mo hate ẹ lọ sórí àwọn kọ̀ọ̀kan wà tó mọ̀ nípa mi tó wọlé orogbo tó wọ́n ti pẹ̀lú eh, ah sórí bí ṣe wà yìí téèyàn bá jẹ mí lówó tí ó bá sán bọ̀rọ̀ tàbí kò fẹ́ sán gbogbo ti máa ń ba plan bó ṣe máa da láàbọ̀ ara bó ṣe máa dẹni tó lọ tọ́jú ní hospital tàbí tó ń lọ wò lọ gba wèrè kàn ṣáà máa lọ tọ́jú ẹ̀mí kan gbogbo tí màmá bá plan yìí. béèyàn tiẹ̀ ní lọ́kọ̀ọ́kùn fẹ́ sùn tẹ́lẹ̀ ibi tó ṣàlàyé dé yìí kọmpọ́sítì lọ gbọ́dọ̀ sọ. àfẹsán. Ah, èmi náà lè fẹ́ kọjá èmi lè fẹ́ bẹ́ẹ̀ni. mo àṣọ ẹ wípé màá sọ. ó wá dọ̀wọ́ ẹ̀. àwọn ọlọ́run bá náà nàìjíríà bẹ́ẹ̀. Ah, ọlọ́run ló wá yá owó. kọ́ ló wá yá owó ó dà kó mi màá ó dọwọ́ ẹ ẹni láàrin ẹni láàrin yẹn kò jẹ kó wá. Ah, <laughs> ètò ní everything. àlàyé ti ní <laughs> ọlọ́run àtàkùn. <laughs> ó tún ríǹgì náà kò tún ní gbé good good kò má tún gbé náà màá pè nine times màá pè tó bá ti pè nine times yes màá mọ̀ pé o mean business yes nine times ni mo need nine times good pọ́n pọ́n pọ́n mo fún wíṣọ ẹ̀ nìyẹn mo fún wíṣọ ẹ̀ nìyẹn time pé kò sí wàhálà <laughs> ó ń dọ̀jú mi nìyẹn kò gbé fóònù mi kò ní séwu kò ní séwu ó jẹ ẹlẹ́dẹ̀ yìngbà yìngbà àti sanwó ìwà fẹ́ di tìkọ̀tìkọ̀ kò sí wàhálà tókè bá lóhùn ló bá mú ọmọ ah, tókè bá lóhùn ló bá mú ọmọ wọn mọ̀ náà àmọ̀ náà lé. that's right yes mo dé ṣẹ́tọ̀ mo pè ọ́ pé kó onígbèsè mo ká ẹ mọ́ àwọn èmi ò ká ẹ mọ́ ah, èmi pè wọ́n wọ́n gbé. ọ̀rẹ́ mi má bínú torí Ọlọ́run ọba ṣàánú mi kì í ṣe pé mi dédé gbé aago ẹ̀ àmọ́ àyà mi ló ń já ni mi ì mọ ohun tí mo lè sọ ó ní ò jẹ́ kí n gbé ìjọ torí Ọlọ́run. àyà ń já àyà olè máa ń já náà ni. Ah, kó lè jí ẹni sórí tójú mi ti rí lórí ọ̀rọ̀ owó yìí ó pọ̀ gan gbogbo èròǹgbà mi náà wípé owó yìí ní tí mo fẹ́ fi ṣe kí n lè fi ṣe àṣé gbogbo eré mi tí mò ń sá àṣé oníjìbìtì ni màá padà lọ kó sí lọ́wọ́ oníjìbìtì ni Ah. àyà onígbèsè máa ń já ni because èmi ń pe ìwọ wípé òkè o mo ti ń bọ̀ èmi ń pe ìwọ pé kí n sọ fún ẹ pé mo ti ń bọ̀ láti wá gba owó mi o. Ah! mo gbé so torí wípé kò lè wá bá mi láti wá gba owó ẹ ló ṣe ń pè mí mi ò mọ tó bá jẹ́ pé mo mọ ni inú ilé ni fóònù wà máa ti lọ mú fóònù yẹn máa ti gbé máa ti sá lọ máa ti sá lọ kó tó dé. wàá ti gbé wàá ti sá lọ. bẹ́ẹ̀ni a ló ń ṣe èèyàn rìsẹ ah. máa dẹ fojú ẹ hàn máa bolú mi ó ah, mọ̀ mí dáadáa ni wàá mọ̀ mí mo ní ọsítà ni máa ń gbèrò fẹni tó bá jẹ mí lówó eré lè pè ah. àbí ọbẹ̀ ìjọwọ́ yìí òun lọ wọn bá ṣèkòtò díẹ̀ òkè ló bẹ̀rẹ̀ má ṣe kó ó oh! kí ni kí ló ṣe kí ló ṣe eh! kí ló ṣe eh, o fẹ́ máa dúpọ́ bẹ́ẹ̀ ni máa fọ́ ẹ̀sìn. Ah! torí olóò torí olóò ẹsẹ̀ yìí ti bàjẹ́ o. Eh, o ti rí kankan o ti rẹ̀ ní tì o fẹ́ gbọ́ gbogbo ayé tó ń pa yẹn kò jẹ́ èmi rárá kò ṣe anything lára mi o fẹ́ gbọ́ ẹsẹ̀ tó ń pariwo kékeré ṣe ni mo ṣe ń padà bọ̀ mo kàn fẹsẹ̀ yẹn mọ̀ pé nǹkan ń bọ̀ nìyẹn it's coming to come mo fi yẹn ṣe. wọ́n á bí ẹ ọ̀rẹ́ hm, mi mo yíye ọ̀rọ̀ owó owó yẹn owó owó hm, kan ibi owó mi lọ́wọ́ very important. ó lè lọ tó ẹsẹ̀ ní àgọ́ ìgbòho kan mi o. Hm, wọ́n rí pẹ̀lú ẹsẹ̀ bí ó mo dára mo dára ah ah máa fẹ́ ṣòro àyè mi sí báyìí ló ṣe yín. àbúrò ọmọ kan ni mo jẹ lọ́wọ́ ọ̀rẹ́ mi dẹ̀bi olówó síbi tó lò ṣàfẹ́ gbowó lọ́rọ̀ yẹn mo dẹ̀ bẹ́ẹ̀ pé kó ṣàánú mi torí ọlọ́gbẹ́ máa fún lówó yẹn bó ṣe ṣe bẹ̀rẹ̀ agídí nìyẹn bó ṣe wó ẹsẹ̀ mi nìyẹn ó kàn mọ́ làwọn kiri ní gbà ní ti ẹ̀bọ̀ bóyá bóyá sì bẹ́ẹ̀ ti wá kọ́ni báyìí ó yóò yẹ̀ mí kò mi ní tiẹ̀ wá bọ̀ bóyá ó ti ẹ̀rún sínú ní oòrùn mi gidi ni ó. wọ́n sọ ní sẹ́fà táyà ṣé ìgboyà tẹ̀ ń jẹ ìgboyà jẹ́ máa jẹ ẹgbẹ́ bá ti rẹ́lì láti dára pọ̀ mọ́ wa akọ̀fẹ́ fi ń ṣe aṣojú ẹgbẹ́ níbi táwọn ẹgbẹ́ wa wà ní. ẹ̀gbọ́n kan tí mo sọ ẹ̀kọ́ ẹ̀ ti ra stand nínú máa rówó ná gbogbo tó ṣẹlẹ̀ sí ní oníṣẹ́lẹ̀ oníṣẹ́lẹ̀. pẹ̀lẹ́ pẹ̀lẹ́ pẹ̀lẹ́. ah mo dáhùn lótìtọ́ kí n wá ṣe aṣojú òun ni ọmọkùnrin yìí bá mi sọ mo ṣe tẹ̀lé mo ṣe aṣojú wọn lótìtọ́ àti lódodo àmọ́ nígbà tí mo bẹ̀rẹ̀ iṣẹ́ takuntakun tí wọ́n rí bí mo ṣe ń ṣe iṣẹ́ yẹn sí wọ́n sọ mí di olórí mo sì ṣe olórí wọn fún ọ̀pọ̀lọpọ̀ ọdún Àrẹ̀mú owó dé lóòótọ́ mo bẹ̀rẹ̀ sí ní nínú ọlá mo bẹ̀rẹ̀ sí í rìn nínú ọ̀la gbogbo ohun tó tọ́ àti ohun tó yẹ kéèyàn fowó ṣe ni mo fowó ṣe. tẹ̀yìn wá ni. torí ìwọ náà ni mo wá bá o. má bẹ̀rẹ̀ jọ ẹ̀ ń báwo ni ẹsẹ̀ gbà yẹn. àti kíkọ́ náà lọ́wọ́ ọlọ́run ti gbà fún sọ. sórí ọ̀rọ̀ ọjọ́ sí tó mú ìdà wá lórí wípé mi ò tètè fẹ́ dàbí agímẹ̀. tó dàbí agímẹ̀ ti yẹn ó bọ́ sí mi sínú ìgbésí ayé tẹ̀lé. ìwọ gbogbo lẹ́kọ̀ọ́ máa pè ní alẹ́ ní báyìí. èmi ló yé o kò lè yé wọ bẹ́ẹ̀ ni. báwo wà ní ìtìlẹ̀ Yorùbá ti jẹ́ ká mọ̀ wípé owó ló ju ojú ọ̀rẹ́ jẹ́ ṣùgbọ́n àdúgbò lọ́dọ̀ lọ́wọ́ wa ọ̀dà kò yọ. wá thirty thousand naira olùyàbò ó lè jẹ́ kí n mọ̀ wípé màá fi forty thousand naira àmọ́ owó tó wà lọ́wọ́ ẹ̀ fifty thousand naira ni. bẹ́ẹ̀ni o tún dá sí i. ó lágbára ọlọ́run ọba voluntarily ni mo decide láti fi ten thousand naira kún owó yẹn ó fi jẹ́ fifty thousand ìlú láti fún ẹ. abẹ́rẹ́ wa lọ́dún sórí gbogbo tó ṣẹlẹ̀ ńgbà yẹn tó fẹ́ dàbí gbà tí ìdá yìí ló fẹ́ wáyé sórí gbogbo ṣe máa ń ṣe nìyẹn sórí owó àtẹ̀sùnmọ́ jọ mú papọ̀ wá hmm. bí gbogbo àwọn nǹkan tí mo ṣe ń gbà ṣe tí wọ́n ìyẹn ti lọ ó ti yẹ bẹ́ẹ̀ sí ìyẹn ti lọ ìyẹn ti lọ ìrọ̀sẹ̀ ìrọ̀sẹ̀ dáhùn bá jà lélẹ̀ àlè dúdọ̀ rẹ lẹ́yìn ti bẹ́ẹ̀ sí sórí sórí máa bọ̀dà ò tó ti tó bá ti di next time tó bá tún ní ìdánwò tí kò ti jẹ́ kẹ̀kọ́. kò lè possible láyé láyé bẹ́ẹ̀ mo sọ fún mi ò lè wá já owó lọ́wọ́ ẹ mọ́ lájẹ́ mi mi ò lè ní ìdè rẹ̀ lọ́wọ́ ẹ mọ́ bó ti lè mọ́ kéré mọ́ bẹ́ẹ̀ ni mo sọ if you go owó tó ń yá àwọn èèyàn tó bá rí wípé kò tó ẹ láti dá àwọn ọmọ máa bọ̀ lọ́dọ̀ mi máa jẹ́ àìlówó kan. mo ṣe kàn mo ṣe àdúgbò. ó ìyà ò jẹ mímọ́ àmọ́ ẹ̀mí gígùn kọ́ ẹ̀mí gígùn ò tẹ̀lé wá gbọ́ o gbogbo àmọ̀ràn tí àwọn èèyàn gbà ẹ́ lórí wípé o má darapọ̀ mọ́ ẹgbẹ́ irin gbogbo ẹ̀ náà pátá ni mò ń rí àmọ́ o fẹ́ ṣe ìfẹ́ ọkùnrin gbọ́ àmọ̀ràn tí àwọn ènìyàn gbà ẹ́ bẹ́ẹ̀ ni tó o bá wá fẹ́ rí ojú rere mi bàbá ẹ lóde ọ̀run àmọ̀ràn mi ni wípé má ṣe ẹgbẹ́ rẹ. yá ọgbẹ́ ní òun fún olùkú ẹ̀ náà ló wà bí òun ti débi ó dọ̀hún bá sọ̀rọ̀ jọ gbà. hello ah ó tó jọ mẹ́ta ẹ ẹ kò sí pèrè ìjọba wọn wálé ìjọba ti wálé àmàríyà ẹ̀yà ààrẹ nìkan àwa wà ní ẹ̀sìn ẹ kò sí pèrè. mi ò ní kọ́ọ̀tù wá wá wá o fẹ́ bá àwọn eléégún jáde ní àbí kí n gbogbo múra wo. ẹ ò kí n ṣe bẹ́ẹ̀ ẹ wo ẹ̀gbọ́n mi nǹkan tí mo ní mo fẹ́ ṣe kẹ́ni kí n máa ṣe kí n ṣe lọ ṣe o. ṣé o fẹ́ tẹ̀lé àwọn eléégún ní àbáwọn olóró tí mo ní o má ṣe ní o ní o má ṣe ọ̀nà kí ni. bàtà àti bàbá wa bó sílẹ̀ tí mo ní mo fẹ́ tẹ̀sẹ̀ bọ̀ kẹ́ni kí n má tẹ̀sẹ̀ bọ̀ mo sì lọ tẹ̀sẹ̀ bọ̀ o. ìwọ mo tí mo dẹ̀ wọ́n mi tí mo sọ fún ẹ. ẹ ò ṣe kí n ṣe pé bí àmì ìgbà ìgbà tẹ̀ sọ fún mi o tí èèyàn bá wà láyé tí o bá lówó pé kó sì èèyàn wáyé ni ẹ̀wọ̀ ẹ̀gbọ́n owó tí bàbá fílẹ̀ fún wa tẹ̀sán ìtòlé tó. bẹ́ẹ̀ bá wọ ẹ̀gbọ́n pa ẹ lọ́mọdé. kì í ṣe bẹ́ẹ̀ kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ìyá rẹ. ẹ àrẹ̀mọ máa jagùnà má bẹ̀rù má fòyà má ṣèjò gbogbo ohun tí ìwọ ń rí làwa ti rí gbọ́ mi o ọ̀tọ̀ọ̀tọ̀ níbí táyé àti kẹ́hìndé inú kan náà ni wọ́n ti jáde wá ṣùgbọ́n bí kálukú ó ti rìnrìn wọn ọ̀tọ̀ọ̀tọ̀ nìyí gbọ́ mi má wàá torí wípé èyí tí ẹ̀gbọ́n rẹ ṣe kẹrù wa bọ̀ kó o ṣojo ọ erin làwa koríko tí erin bá sì tẹ̀ àtẹ̀gbẹ́ ni èyí já sí wípé kò sí ohunkóhun ibikíbi ọ̀rọ̀kọ́rọ̀ tí àwa bá fọwọ́ lé ọ̀gá ọwọ́ wa tó wá gbọ́ a kì í karabodò kàdúkọ ọ̀tún. mi kò tútù ẹ wo ó ti ti fẹ́ sún mi báyìí mọ́jú àárọ̀ yìí mo sì lálàá pé. Ah, àrẹ̀mú kò sí ogún tó lè sọ o Bobby, bí àrẹ̀mú ah gbogbo èyí làwa ti rí torí nǹkan kan ni nǹkan kan fi ń ṣẹlẹ̀ torí èyí ni ọ̀rá la fi jáde fọkànbalẹ̀. o èyí ò fẹ́ ní fọ́rọ̀ bí òṣèré ẹ̀. fact mo really enjoy ara mi ní for today. nǹkan tó yẹ kó fi mọ̀ pé tí mò ń bẹ sọ láti jọ yìí kò sí wọ́n bẹ ẹ wá a sọ̀rọ̀ ṣẹlẹ̀ mi lẹ́yìn ọlọ́run èmi ló kàn kò sí nǹkan tí mo sọ pé máa ṣe tí mi lè ṣe. Mm-hmm. bẹ́ẹ̀ mo sọ fún ẹ. really. mo sọ fún ẹ kí ló fẹ́ ká complete ẹ kó má táwọn ṣe táwọn ìgbéra wa sóté ìgbéra sí ní ilé ló kún lẹ́ẹ̀bẹ́yìn aṣọ lè yàn ńlá àwọn olè máa lọ wọn tàbí àtàwọn àwọn àtàrà káàkiri ìtàwọn fún parí owó tí mo fi parí ẹ̀kọ́ ìdáhùn ọmọ yẹn kó má ká ọmọ ilé mi kí ló fẹ́ sọ fún mi kí ló ah. gbókè kí ló fà kí n jẹ́ pẹ́tì mi ti ṣe báyìí. àbẹ́yìn ọkùnrin kan ni bẹ́ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn bẹ́ẹ̀ náà lè jókòó yìí ẹ wò ó kó sọ́ọ̀bù ń dọ̀rọ̀ ìmọ̀ gbọ́ ọkọ̀ ọ̀dọ̀rẹ́ ló ti gbọ́n mm. ẹ wò ó. má jẹ́ kí ní ìyáàbò kó lè máa jẹ́ kọ̀ọ̀pìlìtì ó ti ń kún ẹ ẹ. <laughs> ẹ wò ó. I said I'm okay. No, I'm sorry. Thank you. alpha ẹ ti mú àbí o ti géètì kan bá ṣe rí bó ṣe rí mò ń bọ̀ ń sìn mò ba, bọ̀ o gbọ́dọ̀ lọ o ẹ mò ba, bọ̀ ẹ ọ ti bá mi rí kan ọbẹ̀ ló kú báyìí sí. àbágbàgbà ọmọ rẹ tó ń jẹsẹ̀ mọ èèyàn látọ̀ gbé ní pálí ìṣàná bàbá ọ sọ ba, àfúnimáwò àbágbàgbà nígbà jẹ́nu ẹ̀rí. ba, nínú tí wọ́n ba, ti rí pé èèyàn kún pa àwọn òkè ládùúgbò tí yín nìkan máa tójú bọlé ẹ̀ ládùúgbò káyé ní kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan péyà fún mi lówó fún mi lówó kí lẹ́yìn bá kiri. bàbá yóò ṣe ilé ọ̀dọ̀ mi. ó mọ ọ́nú bẹ́ẹ̀ kò ṣe lọ wá dẹ́sìkì tí ẹ tébù tó wà pa kò gbé síbi kó wá mú chair kó máa jókòó síbi. ilé ò ṣe bí ohun ọ̀hún ṣẹlẹ̀ mi bẹ́ẹ̀ kó ṣe síbi ni tó bá ṣe ọ́fíìsì síbi bàbá ti ń kọjá máa fún ẹ lówó. ó ti lè worry you na self ẹ máa wá tẹ bá ní ìdòwò ẹ̀dẹ̀ lọ ṣiṣẹ́ àkẹlọ jalè ó sì bí ọ̀dà lẹ́fù ọ̀gbẹ́ni wa kákọ̀ mọ́ fọ yẹjọ sky road. ẹ ti ń bínú àwọn àtọwọ́ owó káàkiri ọmọ bá àwọn ọmọ tálíkà rẹ̀ kí ló ṣì mọ bí mi ṣe owó wò kò lè kọ́ ní pẹ́ẹ́gì fọmọ ní sẹ́wé tí a kù ọmọ guy ó ti pè é. ó ti bọ̀ sí mi ó tó wọn lé ìbàdàn aláìdọ́ ìjù they always fọkọ̀ bóyá kí n súnmọ́ ẹ kí n gbá ẹ. mi kò rí bí ọwọ́ pọnrin tọ́wọ́ bá dẹ̀ ti pọ́n gbòòrò rẹ́rìn nìyẹn ó yẹ kẹ́ ẹ mọ̀. ẹgbẹ́ ní kò máa pọ̀fọ̀ mọ́ ah, wèrè ń pọ̀fọ̀ níṣà ẹ wọ́n lọ́ọ́ fọ òṣì náà. gbòòrò rẹ́rìn ló ń jẹ́ bẹ́ẹ̀. àní kò máa ṣe bẹ́ẹ̀ tó tight kó máa sọ kó máa sọ English a máa fún ẹ lówó owó ni lọ sílé ẹ̀kọ́ àgbà ni kó ṣe kítọ̀. àlàyé kò rí bẹ́ẹ̀ ìgboro rẹ́rìn náà mọ́skáàsì gbòòrò náà. mọ́skáàsì can you imagine? ok ẹ mọ kó tó ṣẹlẹ̀ ń sìn. wọ́n tẹ́ ní kí n kó wáyà iṣẹ́ ìwọ̀n náà yẹ báyẹn ṣe gọ́ sọ. west. ọkọ fẹ́ bá wa ṣe wọn lè fi ìsìn lọ́dẹ̀ máa padà sílé wọn léèrè léèrè. yín ò lè yẹ kí má búrò mi wá ń gbà yẹn. wà wà wà calm down calm down ọpọlọ sí i a máa bùrẹ̀ wá ṣáàmù àmọ́ tó ń bá àmú wá ẹ̀ àmọ́ no trace no family òní jẹ́ kó mú ẹ̀wọ̀ náà ní mọ́ ọ̀rọ̀ àmọ́ rẹ pé kọ́ máa sáré láwọ epo yẹn bá wọ bí ẹ pa lọ tó bá ti ra champagne méjì ọmọ àti sáré sùn ẹ kànáyà bèsì àwọn ọmọ yẹn ni mm, wọ́n ti yẹ twenty four ló máa mm. pè ọwọ́ epo lọ́ fẹ́ la wọ́n fẹ́ teach wọn lesson díẹ̀díẹ̀ ni wọ́n lọ gbá àwọn ọmọ tó ní direction tọ́ka bá fòkò báyọ̀ máa padà lẹ́yìn ẹni mi ò mọ I never see you for my life mi máa sọ wájú ọlọ́pàá nìyẹn èmi ò mọ̀ pé ẹ̀rẹ̀ ń sọ máa kó twenty four wà ẹ̀rọ abáyé àmọ́dé olówó máa kó twenty four ẹ̀rẹ̀ máa wọlé ẹ kàn fún mi time díẹ̀ ó ti yẹn máa kó wa yé àrẹ máa dé àmọ́dé olówó ọlọ́run ẹ kò sáárá ìwé ti kàn yín lára tán ẹ má ẹ má pariwo ẹ má láwùjọ rárá ọlọ́run àmọ́dé olówó filẹ̀. bóyá ká organize mọ́tò ìkéré kan fún un. Ah, gbogbo àwọn ọmọ tó máa ń láìpẹ́ máa láwọ ìgbókiri àwa lè máa rí wọn lò. o ti yẹ àwọn ẹ lift lọ máa wà wọn kò sáré wọlé náà ni tó máa gbé ọgá náà ìsàgò gbẹngà for the cash gbẹngà for the cash ló fi gbà lọ sí ẹ kò sí ilé sábẹ. lágbólo wa ṣe ti parí àbí ẹ máa ní kí o bọ gitman kó wá gbé jíìpù wọn sí i. All right, all eh, right. Eh, eh. kí ló máa ń ṣe táyọ̀ ní ìgbà yìí lọ sí ọ̀dọ̀ mẹkáníìkì yẹn kó lọ gbé jíìpù wá wọ́n ti parí ogun àwọn mọ́tò yẹn mẹ́tẹ̀ẹ̀ta ó ti yẹ̀ wọ̀ sí lọ gbé jíìpù wá mú ọjọ́ mi sí. ṣé tí n bá ti ń bọ̀ ṣé kí n gba express ni àbí kí n gba old road. wọ́n máa dà kó fò lókè ìṣẹ̀kó fò lókè ló fà á ẹ ṣùgbọ́n tí n bá débẹ̀ wọ́n lè fẹ́ bèrè owó. wọ́n bèrè ẹ dẹ́kun. Ah! lọ́ba mi kò fẹ́ fún wọn mo ti fún wọn lówó wọn. ṣé ẹ lẹ́wọ́ tẹ̀wé fún mi fún mi. rẹ̀mí wo pé kó má lọ máa tún bá wéèrè mi lóhùn ni o. kò sí pé ìjọba ẹ fún ẹ mo sọ wọn. kò sí kan. ó kì í ta. ah ó kó ara ẹ mú ẹ kàárọ̀. báwo ni ṣe wàá kú ló lẹ́wà ń lọ jáde. mo fi láì kí n gba fresh air kí n ṣeré lọ. ìyẹn náà dá bẹ́ẹ̀ ẹ ń kọ ẹ̀ ẹ̀yin la wá rí. kí ló ṣẹlẹ̀. a ń lọ sí church ní àdẹ ní much lọ́wọ́ la ní káwọn bóyá kẹrin ìṣòro. ẹ kì í ní church ẹ mọ̀ kó tó máa ṣẹlẹ̀ àti mọ́tò kọ̀ọ̀kan lé sí i ọmú ẹ̀rí fún yín lówó ẹ̀jẹ̀ gbé àbáwọ̀. àrẹ̀mú ah. ẹ ṣe gan-an ẹ ṣe ń pa àrẹ̀mú. látijọ́ tí mo ti rìn yẹn mi ò rí eléyìí pẹ̀lú yín o sọ̀rọ̀ yín náà yẹn. ìjà wa ti pẹ́ tipẹ́ta ìjẹ́ wa ṣe lè fárẹ̀ mi. mo ò ní mo lè fẹ́ yín. bá ti mo láì gíláàsì gbọ́dọ̀ yẹn so ṣe jọ wá ń lọ sí church níbàyà rí. no àjọ lọ church èmi kàn sí wọn ni èmi kàn lọ sílé ń tèmi. ẹ ẹ̀kọ́ tó máa ṣe wọn bí káwọn máa lọ sí church sókè wà lọ́dọ̀ mi nígbà tó bá ti dé wọn kàn wọn báyìí. àbí kò sí problem ok ọ̀rẹ́ ọ̀rẹ́ kí wọ́n béèrè ọ̀rẹ́ wa lọ́wọ́ yín láàrin ṣọlá àárín látànà. ọ̀rẹ́ yín bẹ́ẹ̀ ṣe lọ lọ́dọ̀ yẹn lòun náà ti lọ náà ló ti kúrò. ẹ ṣó pé kò sí lọ́dọ̀ yín. kò sí bíbá yìí àbí máa wọlé kẹwàá wò. ẹ lè parọ́. bẹ́ẹ̀ ṣe kúrò níbẹ̀ lánàá yẹn lòun náà ti lọ. láfẹ́ wá ṣọlá lọ bá a rí. látànà. ó yá kẹ lọ wò lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ yín tó kù tẹ́ tún máa lọ. ó dàbọ̀ mọ́. ẹni ah, ẹni tó pàṣọ láwọn ìjà mi ẹ́ ó ní kúkú ọ̀fọ̀ náà kò máa jẹ nǹkan tó nǹkan tó wà lẹ́nu ẹ̀kú máa. ṣe bí abiyamọ kí ló fẹ́ ṣe báyìí kí ló fẹ́ ṣe báyìí eh, what is the next thing now. ẹ̀rín ni wá orúkọ tẹ́rí bá tẹ̀ àtẹ̀gbẹ́ni olórí ọ̀gbẹ́ni arígbábuwó mo sọ fún yín tó fẹ́ wá darapọ̀ mọ́ wa òun rèé ó dẹ̀ ti tẹnu ó ti bá sọ̀rọ̀ ẹ̀ẹ́ a kì í bọ́ sódò tán ká kí òtútù o. mo ti bá a sọ̀rọ̀ mo ti jẹ́ kó mọ bí ẹgbẹ́ wa ṣe jẹ́. àṣẹ ń wájú olórí. ọ̀gbẹ́ni arígbábuwó ṣé o ti faramọ́ gbogbo ìlànà ẹgbẹ́ wa. ó faramọ́. láti òní lọ ó ti di ọmọ ẹgbẹ́ wa nǹkan ètùtù dá. jáde ká mọ́ dọ́là ara wa sílé ká ṣeré ṣìbẹ̀rẹ̀ ọmọ ẹ̀ àbí ẹ̀ ń jẹ́ ọ̀tílẹ̀ fún mi. bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ mi ṣé o mọ̀ pé òkè ló wa. òkè láyé wa àbí. òyìnbó náà ló dùn tó bá máa ìdákàjọ máa lọ. Aremu remu. Aremu. Yeah, girls, you doing? Put it alone. A Let's go ẹ̀yin girls a jẹ́ pé mo máa rí létà nìyẹn. why not play don dollar rẹ̀ báyìí. pé ta lè ń béèrè. bẹ́ẹ̀ lè sọ̀rọ̀ ni àní kí lẹ̀ ń wá. oríṣiríṣi màá ní nǹkan tó dẹ̀ tó ń ṣẹlẹ̀ báyìí ṣé ẹ ṣí léyà ni abẹ́ sọ àdírẹ́sì nù tí gbogbo yín tẹ mú rẹ́dìrẹ́dì tẹ kó sọ́rùn yìí ṣé bíbá ìjọ ilé àwọn oníṣàngó ni ẹ dúró kí nìkan tí ayé ìwà fẹ́ dà pàápàá ẹ̀yin oníbàárà wọ̀n wọ̀nyí àjẹmọ́ kò yí kọ́ o ẹ tiẹ̀ ti wá sọ ní confidence nínú ara yín tó jẹ́ pé kò síbi tá à lè wọ̀ kò sẹ́ni tá à lè dẹnu owó kan kí ló dé ṣé lọ́wọ́ lọ́bí fẹ́yàn lówó ni ìgbà tẹ́ mọ̀ nígbà ẹ̀fẹ́ tọrọ bára kí ló dé tá à lè dúró sí àkọ́wá fún yín lówó ń bẹ̀ ẹ wá lórí láyà ẹ wọ inú ilé onílé wa ẹ tún jókòó comfortably lórí ìgbà ẹ̀fẹ́ tọrọ owó ẹ ṣé ẹ lè jókòó síta kọ́wá fún yín lówó ń bẹ̀ ni ẹ wọ́n ń dọ̀tí orí iṣẹ́ àfẹ́yàn ẹ ẹ sọ̀rọ̀ ní kẹ́tọ́tọ́ kọ́ bí afọ́jú kalẹ̀ ó yẹ ẹlẹ́tẹ̀ẹ́ ṣètò ó yẹ ìdíyẹ́wọ́ mọ́ lọ ẹ wọ́n máa rọjà ẹ wá fún yín lọ́wọ́ níta kẹyẹ máa dọ́rùn lẹ̀ sínú ilé ẹ̀yin olóhùn onídọ̀tí òṣì ẹ gbọ́dọ̀ pé kẹ̀kẹ́ kẹ́ máa lọ ni. ó tún ti bẹ̀rẹ̀ ó tún ti bẹ̀rẹ̀ nígbà tí òun ṣe é pé kò sí kinní lọ́wọ́ ẹ̀. ah kí ni nǹkan tí mo bèrè lọ́wọ́ ẹ̀ tó ń sún mi síwájú tó ń sún mi síwájú lójoojúmọ́ tó bá wá yá wàá máa pariwo ẹ tí n bá ti jáde o mi ò tí anybody bá pè mí mi ò gbọdọ̀ dá lóhùn tí n bá ti jáde o ẹ kí n má wojú anybody kí n má ṣe kí n má mọ̀ ṣé nígbà tí wò bá ṣe nǹkan tó yẹ kó ṣe fún mi tẹ́lómi bá ń ṣe fún mi níta ìgbà wo ni mi ò ní wò ta ah èló gan ni mo bèrè lọ́wọ́ ẹ̀ tó wà létò yìí just fifty thousand naira olówó ló ń sún mi síwájú ló ń sún mi sẹ́yìn má wọrí di owó ẹ̀ mú mi ò nídìí ẹ̀ mọ́ so ti wá bínú yẹn ni. mo ti bínú o. Ah, ah, kò lè tó ok o mọ̀ tó ṣẹlẹ̀ hmm, máa fún ọ láàárọ̀ ọ̀la. o àárọ̀ ọ̀la. ẹ̀gbọ́n Take me at home right now with immediate effect. Okay? Are you still there? Uh, eh, no, I'm on my way now. dùrù nù ṣé o realize pé ọ̀rẹ́ dájú ni mo dé sá. ọ̀rọ̀ mi ò ṣe fi gbogbo rẹ̀ lè ṣé wọ́n fi máa bá wọn fà á lẹ́yìn. ok ẹ wò mò ń jáde pẹ̀lú mi pè mí ń ṣe sí pẹ̀gàn kan. ok i give you two hours. kì í ṣe alọ́dọ̀ọ́rọ́ o. ok two hours. okay that's my dad. Mm. all right. thank you. okay. gbọ́ pa <laughs> jóná ṣé tó bá sọ fún mi ṣé mo fẹ́ dí ẹ lọ́wọ́ ni àbí mo fẹ́ dí ẹ lọ́nà àbí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀. àfi kó má bínú lọ má bínú jọ pé Ọlọ́run ó yẹ kó understand dáàdi ló sọ pé àwọn ò fẹ́ ariwo wọ́n sọ pé ká má ṣe lára ro káàrọ̀ aṣẹ́ ní bòńkẹ́rẹ́ tá a ṣe so that's why tí mo ṣe lè gbọ́ any one of my friend jọ ń tún wọn lọ. túbọ̀ nǹkan tó ń sọ wọ́n ní kẹ́ má ṣe lára ríro ẹ́ ṣé ọ̀rẹ́ lásán lèmi àti ẹni ṣé èmi àti ẹ àti dọmọ ìyá kan náà ni tó fi wá jẹ́ pé ìwọ ń ṣe introduction ìta ni mo ti ń gbọ́ ah, ó dùn mí o ó dùn mí gidi gan ni. láti understand ṣùgbọ́n tó ń tọrọ lọ má bínú ó mọ̀ pé introduction lásán la ṣiṣẹ́ láti ṣe wedding náà. every time ló máa ṣe sá wo. <laughs> mo sún mo sún ọgá o ọkọ ẹ ń kọ. ó wà lálàáfíà jàre. pé o ṣe introduction of recent so kò yẹ káwa wà níbi àbí. bẹ́ẹ̀ òun kan lòun náà bá mi jà fún sìn ẹ má bínú kò rí bẹ́ẹ̀ ẹ má wọ everything máa wà all right ẹ kọ́ bá ti fẹ́ ṣe wedding a máa carry am lọ. àgọ́ àgbẹ̀ bọ́ọ̀lù yẹ kó tó lọ um, ìwọ mo ò lè bẹ́ẹ̀ ṣe nǹkan tó ní kí n bẹ́ẹ̀ ṣe o. àtúndé. Ah, bí mo ti ń download yẹ ẹni bòbó kankan pé ó ń pè ń pè ń pè wọlé gbẹ́ngbẹ́n à ń rí lè sọ̀rọ̀ mọ́. bí tí bá ń bá ẹ sọ̀rọ̀ kó máa gbọ́ last week tá a sọ̀rọ̀ tá a jà tó bínú jáde ìgbà tí mo fọ̀rọ̀ lọ àwọn àgbàlagbà hmm. wọ́n jẹ́ kó yé mi pé tí ọmọ ìyá méjì bá bára wọn sọ̀rọ̀ tọ́wọ́ kan sunkún jáde tí kejì náà faraya wọ́n jẹ́ kó yé mi pé òtòtò ọ̀rọ̀ ń bára wọn sọ̀rọ̀ mi dẹ̀ ní fi ẹ́ sílẹ̀ torí òpè méjì lọ́wọ́ mi èmi àti ẹ̀yin nìkan náà ni yé kí n sọ fún ẹ èmi tí mò ń bẹ sọ fún mọ tí mo rí o kàn imagine that guy kó máa ṣọ̀rẹ́ pẹ̀lú dáàdì ó máa ti ní level tó ti dé ọmọ kékeré tó wà lẹ̀pẹ̀ sọ́rọ̀ wà sọ́rọ̀ wà sọ́wọ́ ó tún wà sẹ́sẹ̀ láì ṣe ìmọ̀já ah wait ó jẹ́ bọ́ọ̀rẹ̀ sọ̀rọ̀. ṣùgbọ́n tó ń déètì tí n bá kúrò ní bí n tó ń déètì kó wá ní kí ni ẹni yẹn ṣe jẹ́ tó ọ̀gbọ́n tó bá ń gbọ́ nǹkan tó mò ń sọ ẹni tó ń fẹ́ ọ̀rẹ́ dáàdì mi. ṣó ti ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀n ìyẹn ọkọ ni kọ́ ni mo tún wá ń lọ sódì tí wàá rí ọkàn lẹ̀ ọmọ tí ó wá sí bẹ́ẹ̀ di weekend ọmọ snake street tí mo sọ fún òun lójoojú rẹ olóòrè yìí tó lé pé àjọ ń wò lọ́gbọ̀n ó láìka ọ̀la. kí ló wá ṣe. mo ti wo nọ́mbà orí fóònù yẹn mi mo kánú mo pè ní possibility wa kì í ti gẹ̀ẹ́tẹ̀ but wọn ò gẹ̀ẹ́tẹ̀ maybe you just get me get me. àmì ṣe é ṣadé. yà yà yà ṣàdé ìyàwó kẹsàn. ẹ ń wá nọ́mbà ṣàdé lórí fóònù mi ṣé nǹkan tí mo ní kẹ bá mi ṣe nìyẹn ṣé nǹkan tí mo ní kẹ bá mi dáná jẹ. ẹ ó ń já mọ́ra wọn gbogbo kí ni ẹ ń já mọ́ra wọn ni. ẹ má wọ ẹ ṣe gan ẹ ṣe náà ti tó ẹ má wọ ṣe ti gbọ́. ẹ gbọ́ fẹ́ fi mí lè jà. I be clear you are my sister you know I always call you my sister. báwo dẹ̀ ní báyìí. ẹ ṣàgbà ẹ má jí ẹ má jí nọ́mbà ọmọ lọ́mọ. ṣàdé ṣàdé síkútò ṣàdé pọ̀ mbẹ́ o. ọlọ́ọ̀jẹ lọ kẹ lọ mú ṣàdé bíléèdì. <laughs> ẹ à á lò á ni. levar nítorí pé mo ṣì ń wò ókè bóyá ọjọ́ tó bá convenient mi ṣáà máa wá bẹ̀ ọ̀ sì ń so ti wá ń sìn jẹ́ kí n gbogbo sọ nǹkan tí mo fẹ́ bẹ̀ sọ. nípa gbogbo plans nípa introductions tó máa súnmọ́ ti wedding ni àbí. kò sí wàhálà àbí yí báwo. no no no no no kò ń ṣòro introduction mo fẹ́ bá sọ kò ń ṣòro introduction nǹkan tó ṣẹlẹ̀ ni pé àrẹ̀mú um, um, ṣe rí ohun mi kí èmi àti ẹ bóyá ká ṣe fúnra wa ní gap díẹ̀ nínú relationship yes mo fẹ́ mo fẹ́ ká stop ẹ̀ ṣó ti yẹ for some personal reasons ṣó ti yẹ ká kò ṣàṣe fúnra láì fà. ọ̀rọ̀ tó sọ yìí ó ju ẹnu ẹ lọ bàbá ẹ ló dúró ìgan kò tó láti sọ fún mi pé mi àti òde fẹ́ra mọ́ bẹ́ẹ̀ ká ah. tó ṣe wàá sọ pé ìwọ. ààrẹ mi ṣó wà ṣá ah, ẹ dúró náà ẹ mà kí ló máa ń gun bọ̀bọ̀ yìí báyìí ṣé dẹ́ni mi náà ló ń sọ̀rọ̀ sí báyẹn má wọrí bóyá fọ́ọ̀sì ni ṣé dandan ni. sotiri nǹkan tó ṣe ń lé ìkòfẹ́ yé mi mọ́ mẹ́ àwọn iléeṣẹ́ fẹ́ jù mí lọ orí ni wọ́n ti máa wọ́n ti máa ń báyìí sọ̀rọ̀ wọn àtàkì ó máa ń bí mi nínú ẹ̀wù ọmọ èyí tẹ́ máa ń ná lórí rọ́ọ̀gì every every month kò sẹ́ni tó máa ń wọ bàtà báyìí nínú wa wọ́n máa kó bàtà nígbà wọ́n máa báyìí sọ̀rọ̀ ṣé torí ilẹ̀kẹ̀ tó gbé sọ́run mo rọ́ lẹ̀kẹ̀ wọn o èyí ni mo respect o sọ pé ìyàwó wájú kan wájú kan. ẹ̀kọ́ lọ wálé kẹsàn án. ṣeré má sọ bẹ́ẹ̀ mọ́ ohun tí ò yé màá fi yé yín lónìí. ìwọ ọmọ ẹ fẹ́ gúnlẹ̀ wá àgbáyé gbá yóò sì fọmọ tó gbágbá olójú àtẹlẹgbá yóò sì fọmọ tó tẹgbà láyà bá ní ká ìwọ kọ́ ni àjọ kàn àmọ́ ní báyìí àjọ tó ń bọ̀ yìí wọ ni wàá da ọmọ rẹ tó sì fẹ́ gbìn lọ wá òun la máa gbà lọ́wọ́ rẹ. wá sọ fún mi pé mi àtọ̀hún yóò lè fẹ́ra wọn. èmi ò expect pé tún yẹ kó tún ní gbogbo èdè èmi ló la máa múlẹ̀ nínú ẹgbẹ́ tá a wà gọ̀gọ̀gọ̀gọ̀ àmọ́rú ẹgbẹ́ tó jẹ́ kò yẹ ká tún máa dá ọ̀tá ara wa you see mi sáni fẹ́ ọmọ mi fúnra mi <laughs> níwọ̀n ìgbà tó bá ti bá a sọ̀rọ̀ tó ti accept ẹ̀ èmi ti fọwọ́ sí i mo ti fọwọ́ sí i. ló lásán ṣe é sọ ṣùgbọ́n mi ò gbà yín gbọ́ àfikẹ́ mo lè pẹ̀lú mi. arígbàgbó ẹ má jẹ́ ká wọlé àwọn èèyàn kan wà nílẹ̀ tí mi fẹ́ bọ́mọ̀ wọn sọ. ṣe rí lórí ọ̀rọ̀ yìí mo ti sọ pé láì mú kò sí nǹkan tí mo lè ṣe mo lè ṣe torí ó lè di ọ̀la tán kẹtù wá sọ pé èmi àtọmọ yóò lè fẹ́ra mọ́. lórí ọ̀rọ̀ yìí àbí mi torí ẹ̀ mo ṣe ní jẹ́ kí n wọlé tó kí n sá dúró síta ti sọ a ti sọ láì mọye ìgbà pé wò ó ìtara wàyí kí làwọn èèyàn fẹ́ máa sọ ìgbà ni kí wọ́n máa sọ. ẹ jẹ́ ká fi nǹkan tí àwọn èèyàn fẹ́ máa sọ sílẹ̀ nǹkan tí a fẹ́ ṣe ló ṣe kókó jù. mo ti ní kó o fẹ́ ọmọ yìí kò sí nǹkan kan. arígbàgbó tí o bá sí ìmùlẹ̀ kò sí nǹkan tí mo lè ṣe. omi ìmùlẹ̀ ni ẹni tó bá ti dalẹ̀ náà á méjèèjì kó wọn balẹ̀ ni kò sí wàhálà. Dadi. Kí ló dé? Dadi. Kí ló dé? Ẹ máa bọ̀ ẹ wá jókòó. Ẹ jókòó. Ẹ jókòó. Ẹ jókòó. Ẹ jókòó. Kí ló ṣẹlẹ̀? Ẹ dadi. ewu ewu bi ewu eh, bi dáàdì alájẹsẹ ah, mi ò ní gbé dáàdì sára fún kámájú pàṣẹ pàṣẹ pàṣẹ. jẹ́sí gbẹ́gbẹ́gbẹ́ kojú wọn dáadáa dẹ́ dáàdì. bá ní kí n máa lọ máa lọ bọ̀wọ̀ kò dábẹ́ yẹn ṣá ẹ̀gbọ́n lèmi àti yín ẹ̀gbọ́n àtàbúrò lèmi àti yín. ẹ̀gbà tó rájà bú mi kí ni kí n ṣe sí kí n gbé padà mi ò lè gbé padà nítorí ẹ tó bá bèrè ọ̀rọ̀ ló fẹ́ rí ẹ̀gbọ́n iṣẹ́ sọ fún ẹ sórí èèyàn tó ọmọdé bá ti bá wí ọmọdé bá wí tó bá ti gbọ́ tó ń warùn kì owó oko ìparun ló ń lọ ó ní kinní kan tí bàbá wa dálẹ̀ kí wọ́n tó kú kí wọ́n tó kú èmi ò fara mọ́ wọ́n wá tún kú tán owó bá mi fún ìmọ̀ràn olùfẹ́ ṣe pọ̀ yìí wo ẹni tí ó bá bẹ́ẹ̀ tẹnu ẹ̀gà alẹ́ ẹ̀gà pàtó ni o nígbà tó sọ fún tó wá bá mi tó ní tí mo sọ fún pé kò ní kò ní tó kú kìlọ̀ fún tó lóun ò ní gbọ́ síbẹ̀. ọmọ létí tí kálífẹ́ kò pa jẹ ẹ fàmúra náà ni. síbẹ̀síbẹ̀ síbẹ̀síbẹ̀ náà kí ni. bá a ta ni mọ́ra. bá a ta ni mọ́ra ní ìgbọ́dọ̀ parú ẹ̀ mọ́ra ẹ̀rú bà mí nígbà tí mo sọ fún kínní tó tí ó gbọ́ tó lọ jọ́ ìkínní òun láti kẹ́rù mi mo jáde nínú ilé fún mi nígbà tí mo ní gbogbo ẹ̀ wọ́n ti ń lọlẹ̀ lọlẹ̀ lọlẹ̀ bí àpé ibi á ti chéǹjì àdókò tiẹ̀ sáka ní ìmú ẹ jẹ́ kí n tó padà wálé o mo mọ bí ẹ̀jẹ̀ tó lọ jẹ́ mẹ́rin tọ́ba ní kó wá sun ẹ̀jẹ̀ tọ́ba lèmi ló fẹ́ filẹ̀ kọ́ àkóyá rìn jìnnà sí mi ní o bọ̀ ní ìjà wọn gbọ́ mọ́tò kọjá lọ́kọ́ kí ló ṣe jáde pẹ̀lú mo mọ̀ pé kò easy ṣùgbọ́n yín àti gbólóhùn kúrò lọ́kàn yín ẹ̀ẹ́n at least ẹ bá tẹ̀ ṣìṣeré jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ yín ẹ má lè gbólóhùn yín kúrò lọ́kàn díẹ̀ ṣe ti gbọ́ ẹ jọ ìgbìyànjú o ẹ jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ yín. kò sóòrò ìgbìyànjú. inú mi á dùn tẹ́ bá lè gbìyànjú at least tẹ́ bá tẹ̀ ṣì jáde pẹ̀lú àwọn ọ̀rọ̀ yín ẹ lè gbé kúrò lọ́kàn díẹ̀ ẹ ti gbọ́ ẹ jọ ìgbìyànjú ìyẹn kò ṣe é jáde pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí kí má bàa rẹ̀ Thank you. wà. sọ́wọ́ mo erin ni dákẹ́ jẹ́ fún ẹni wa ọ̀rẹ́ wa èèyàn wa ìrìn àrígbábuwó tí ó papòdà láàrin wa kérédùà kó fi ọrùn kẹ ṣe. òfin àkọ́kọ́ a kò gbọ́dọ̀ fi ara wa ìdí nìyí tí kò fi sí obìnrin láàrin wa. òfin ẹ̀kejì. E a ò gbọ́dọ̀ bá ara wa jà. òfin ẹlẹ́kẹta eré àrẹ̀mú ọmọ ajagunà ṣé o mọ̀ pé o ti ṣẹ̀ sí òfin ẹlẹ́kẹ̀kẹ́ ṣé o mọ̀ pé ikú erin arígbábúgbó ọrùn ẹ̀ la máa kà sí bẹ́ẹ̀ ni látàrí ọmọ rẹ̀ tí o fẹ́ fẹ́. bóyá ìwọ àti ọmọ ìpàgọ́ mọ́ láti rí. a èmi ò ní gbà o lórí kí ni kí ni mo ṣe ẹ wò bóyá kẹ́gbẹ́ ènìyàn jókòó pa ìpọ́n ènìyàn àwọn àkọ́tọ́ fẹ́ ṣe sí. ọdún dúpẹ́ lọ́wọ́ tòótọ́ ni pé olóògbé rin ajagun ní olùdásílẹ̀ ẹgbẹ́ yìí àmọ́ òun kọ́ ni lórí. eré ara ẹ mu sórí ọ̀tọ̀ wà nílẹ̀ yìí ọ̀rọ̀ ẹgbẹ́ ni ọ̀dẹ̀ láti mú un lò sọ́dígbọ́ kó o láti ẹ̀ sọ́gbọ́. ṣé gbogbo yín ti jọ ru àròkọ ni ẹ fi wá ń di ọ̀rọ̀ yín tẹ fi ń di ìkọ́tí òṣèlú tẹ fi ń di ilé mi lórí ẹ wò ọ̀ràn pé kí n fi ọmọ ìsílẹ̀ àyàmọ̀ ìgbé ìsílẹ̀ màkúrò ìlú. kí á wá àwọn kò ṣe sí ọ̀rọ̀ àwọn tí wọ́n bí lórí rẹ̀ ìtì ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ rẹ̀ tó nǹkan tá a yàgà sí. èyí ni wá koríko tẹni bá tẹ̀ èmi ni. ẹ dúró ná ṣé olórí gbàgbé pé kí owó tó dé ni ìdá ń ṣe kìràkìtà tí owó bá dé tán ìrọ̀rùn ló kù mo sáré kí n tó jẹ alágbára nígbà tí mo wá ní agbára yìí tán ṣé ó jẹ́ kí nǹkan kan wà tí ọwọ́ mi ò ní tó olórí ní nǹkan kan gbọ́dọ̀ pa èmi àti pẹ̀lú mi pọ̀ mọ́ láéláé mi ò ní gbà màá jẹ́ kí ó yé wọn pé àti ti òjìbo lóòṣà lọ́wọ́ òkú bàbá ẹni tí ó bọ̀ màá jẹ́ kó yé wọn pé wọ́n ti gbé mi dé ipò yìí dandan dẹ kí n ṣe ìfẹ́ nú mi. তো বলতে হবে What do you mean? here, guys. Here's the deal. Let's work on this. Ọmọ yá mi jẹ́ kí n wo sẹ́yìn. Ṣé kò jẹ̀lẹ̀? No, mi fẹ́ kẹ́pà. Mo fẹ́ kẹ́pà wù. Afa. Guy, are you worried? Two down thousand fifty k ló wà ń bẹ̀ check it now. wọ́n sì di wọ́n ń gbógun ló lè. wá owó yẹn wá. ẹsẹ̀ wọ́n ń gbógun lówó. ẹsẹ̀ o mọ̀ rí àbí mo mú ẹ̀fẹ̀ mú dada. kí ló ṣẹlẹ̀ o mọ̀ fún mi tí wàá. mo mú ẹ̀fẹ̀ mú. ọgbẹ́ igbó sílẹ̀ jọ ọgbẹ́sẹ̀ wa fún àwọn sọ́kò ọmọ yàn èrò ló kọ́ wèrè gan. ní ah. ká rẹ̀ bàjẹ́. gàgàgà kí ló mú ìbàgbé ẹ̀fẹ̀ mú so mọ̀ bọ́yìn àbí here here is it. don't mess up má mess up pẹ̀lú iṣẹ́ tí mo gbé wá and also mo ń fi iṣẹ́ ẹ̀kọ́ ẹ lọ́rùn sí láwọn tó kó dùn ọ̀bọ̀ yẹn má yẹ kí n gbọ́ pé one or two things, ti I want this job done very well I need a clean job. mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ tí mo fẹ́ mo fẹ́ kẹ́ bá rú. bẹ́tà bẹ́tà bẹ́tà a máa bá rú a máa bá rú anybody bá mọ̀ a máa bá rú a máa bá rú o. a máa bá rú o. yeah, Ma, ma, ìlú. Ẹ ọkọ mi máa dẹ́rù bá wá rẹ̀. Ó ti yé, ẹ fi lẹ̀, ó ti yé ẹgbẹ́ ẹ̀tẹ̀ ó yẹ gan alágbádá tábàlù. ẹ kí ló ṣẹlẹ̀ yìí. olúwa lóríta. èyí burúkú làwa o oríta náà ti jẹ ọdún lé. olúwa ẹ máa wá ẹ máa kà ẹ máa padà ní o. àwọn torí kámága pàgọ́ òṣèlú ìgbà Thank you. bro. méjèèjì ajá yín ti wọlé tẹkùn báyìí ẹ ní kí n má bàa yín ṣe mọ́ mo dẹ̀ fẹ́ gbé yín sílẹ̀ fún yín kí ilẹ̀ tí wá ṣe nulẹ̀ mi ṣé bọ̀kẹ́ ti jẹ̀bi. gbọ́dọ̀ má ṣe ilé ayé ló ń gbé mo ṣe tán ọrùn lálá. ẹ jẹ́ kí n bẹ̀ ẹ wo ẹnikẹ́ni tó bá fi ojú àná owó kú èmi àrẹ̀ mọ́ mọ́jágun náà ẹ bọ́lá bọ́lá sọ ni. ẹ jẹ́ kí n bẹ̀ ó jọ kíjì bá lóòótọ́ àmọ́ kò kì í ṣàwọ̀ ńṣe ni a rò wípé káwá bẹ́ẹ̀ sọ ní tùbínú bí pé ọgbọ́n ti múra wá sílẹ̀ àmọ́ màá jẹ́ kó yí ẹ pé lónìí ni kò ní dọ̀la. àgbẹ̀dọ̀gún àgbẹ̀dọ̀gbọ̀n àgbẹ̀dọ̀gbàgbọ́ ògbókìrìsẹ́fọ̀ ògbókìrìsẹ́fọ̀ ògbókìrìsẹ́fọ̀. ànú ń ká sí ẹ láyé. Yes, I am. You are under arrest. What? Who is under arrest? They call me Mabayo. Oh, How are you? Okay, okay, listing and listing. Wọ́n ti mo gbọ́ kan tí mo fi jáde wá nìyẹn. Ọ̀rẹ́ sáyẹ̀ kan ti wọlé kí ní ẹfẹ́ àrẹ́sì náà fún lórí ìsìsà. A gbọ́ pé ẹ̀yin àti Àrẹ̀mú ọmọ jagunà pé ẹ déètì ara yín sọ́másọ́mà. <laughs> Oh, oh my God àrẹ̀mú ẹ̀sẹ̀ ni mẹ́ wọn lè fẹ́ràn ọmọ àbí. Uh, yes yes èmi àti ẹ̀ àdéètì nígbà kókó tó di pé mo fẹ́ ni tí mo fẹ́ ń sìn yìí ṣùgbọ́n àdéètì mọ́ èmi àti ẹ̀ ò fẹ́ra wa mọ́. ok that is reason why tẹ́ fi rò We ikú ló tọ́ sí pé tẹ́ bá pa yẹn lẹ́ fi lè ah. ráyé gbé. wọ́n àrẹ̀mú ti kú ah! ó jẹ́ gbèsè. lálọ́ bá àrẹ̀mú àrẹ̀mú ti kú. Ah! under arrest. ẹ ẹ ní arrest event. Eh, police officer. Please arrest her, officer. officer. Please, officer. Let me go in there. Please, arrest her. A minute, a minute. Oh, please, please, You can't go. You can't take you anywhere. I'm with you. I like. tẹ́ bá máa nǹkan ẹ̀yin ló lè tẹ̀lé wa. ló méjèèjì ẹ̀yin ní àṣẹ láti kúrò nílé. mo lè sọ pé ọmọ ẹni tó ń fẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àbí ex boyfriend yẹ ṣé mi tó ń fẹ́ yàn ni àbí kí ni ọ̀tá láti sọ. òfin tó mú àbúrò ẹ̀gbọ́n òfin tó mú àbúrò rẹ̀ ló mú ẹ̀gbọ́n sọ ẹ̀ ní àṣẹ láti kúrò nílé. ẹ̀ẹ́ kí ló fi 哎，你住头，让我也住头啊。 ǹjẹ́ ilé ṣìfarígbà owó tó wà ní ẹ̀yìn ní ìgbìlá ǹjẹ́ bá a rí èèyàn kan tó wọbẹ̀ ní àárọ̀ tàbí tó jáde láìjẹ́ ọkùnrin tàbí obìnrin. àbẹ̀wò ilé ṣìfarígbà owó tó wà lẹ́yìn tó wà lẹ́yìn ọ̀dọ̀ wa bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ní ọlọ́pàá ní. ẹ má jáyà o kò sí problem kankan mo kàn ní gẹ́gẹ́ bí ìwádìí wa pé ká kàn ṣe ìwádìí tó sì ní two tips ìwọ ní ọwọ́ chief arígbàbù ní bíbá yìí àmì náà mọ kò sí ọ̀la ṣe rí àwọn méjèèjì yìí ohun tó bá ti wọ́n tá a bá ti jáde lọ láàárọ̀ ó dẹ̀ jù dálẹ̀ kódà ohun tó mú wa tá a fi pẹ́ lé dídá à ń ṣe nǹkan nù lé ni wọ́n ti ohun tó bá dẹ̀ ti mú wa lọ báyìí àmọ́ ọ̀gbọ́n tó tún kú mi ló ṣẹlẹ̀ kí a ti sálẹ̀ a kò jẹ́ rí èèyàn kan bóyá kò níṣẹ́ tó kàn máa sùn láti àárọ̀ títí dalẹ́ bá ìjọkùnrin tàbí obìnrin nínú mi. tẹ bá wọlé ní ìṣùgbọ́n yìí tó bá mú bá wọlé ní ìṣe lẹ́yìn ìyàwó tó wà nìyẹn yìí tó fọṣọ yìí àwọn nìkan fẹ́ẹ́ sọ̀kọ́ kò sáré. àwọn náà sọ̀rọ̀ lọ. And um, we are from Ikiriko Alagbole police station. Station? Yes. Uh, what? Kílódé kò tó sáàkùrù ibà ẹ̀ lọ síbẹ̀. But what do you need to run? Why? Efon sísá ẹ̀yẹn ó look suspicious. Why? Sorry sir. Eh, Ilé bàbá olóyè Arígbàbọ̀ tó wà lẹ́yìn la fẹ́ wá béèrè àwọn kọ̀ọ̀kan. A ní ká wá béèrè bóyá ẹ ráwọn èèyàn kan tó ń wọlé tó ń jáde láti student ni wá sà. minute student Okay. yes sir but àwọn wá ṣe gúrùpù dè ní ọ̀dọ̀ ọ̀rẹ́ wa mi báyìí because àti travel ti pẹ́ dẹ̀ so àdèmà bẹ̀rẹ̀ sáà lọ́la sáà So ká ṣe gúrùpù dè ní báyìí o àbí bóyá wọ̀ mọ́ ọ̀rẹ́. you mean you are a student. yes sir. identify yourself. Yes, sir. okay officer please take note. student sir. you sure. yes confirm. Huh? yes sir. Um, try to be a good student. ṣẹgbọ́n kò sí wàhálà ẹni tó no problem. Um, officer, ah. let's go. Ah. wá kó tó yé ti ọ̀rọ̀ lórí àwọn ọlọ́pàá tí wọ́n wọ àdúgbò tí wọ́n ń kó gbogbo aráalé tó ń kó aráalé tó ń kálejò òun ni mo wá mo wá bá yín yàn fà. ṣe bí àwọn tí wọ́n parí bá buwó náà wá kiri. lóòótọ́ ló já àwọn tó parí bá buwó ni wọ́n ni wọ́n ṣá àmọ́ gbogbo àwọn tí wọ́n kó pátápátá yẹn àbá àwọn ọ̀mọ́wọ́ wọn ò mẹsẹ̀ lọ́wọ́ tó ń ṣẹlẹ̀ pátápátá yẹn. kí n tiẹ̀ ṣe rí àwọn méjèèjì tí wọ́n wá pàṣẹ parí bá buwó yẹn hmm. àwọn méjèèjì ni mo mọ̀. ṣé tó bá kàwá kìdákọ́ tó tún fẹ́ sá lọ lábẹ́ òun mo mọ ibi tí mo lè wá wọn sí. wọ́n mọ̀ wọ́n mọ̀ wọ́n. ẹ̀ẹ́n ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ jẹ́ ká sọ òtítọ́ ọ̀rọ̀ nígbà tó bá ti mọ̀ wọn yẹn lọ́sọ̀dọ̀ wọn ìjọba kó sọ fún wọn kó foṣù àṣebí wọn. kí n lọ sọ fún ọlọ́pàá kí n sọ fún ìjọba àwọn fáwọn ẹlẹ́kọ̀ọ́ mú ìlú rọ́pò wọ́n ṣe máa mú ẹ̀ àyà ẹ wá ń já ọjà níṣòro bẹ́ẹ̀ máa tẹ̀lé mi. mo ní kó o níṣó níṣó. ẹ ṣẹ́rí bùtà ń lọ ládé ṣẹ́rí ilé tẹ̀ ń wò lọ́ọ̀kan yẹn gangan ilé tẹ̀ ń lọ nìyẹn tẹ bá ti débẹ̀ ẹ mọ ẹni tẹ fẹ́ mú ilé agent wọn bíi tí agent wọn yẹn ń gbé ibẹ̀ gangan nìyẹn. ok oṣù ọ̀pẹ̀lẹ̀ yẹn nìyẹn. ilé yẹn gangan gangan òun nìyẹn. ok ẹ kò sí wàhálà ọmọ tó ṣẹlẹ̀ sí ni pé ìwọ àgàrà àbá ti ń bọ̀ enjoy wa. bá ìdílé mi sáà mi láàbàlẹ̀ sáàtì láàmú mi. aṣọ lè bọ ọlọ́run ti mú ẹ lẹ́yìn any attempt. wá kí kí ló kí ló ṣẹlẹ̀ gbọ́gbọ́ kí ni don't question me o ti already báwo ni àwọn tó kẹwàá bàbá kí ni nǹkan tí mo ṣe agent lásán lèmi kí nǹkan gbóbìnrin fún wọn ni kò sí tó kàn mí na agent ni mí. tó bá make attempt máa tún ọ̀nì dáhùn táàlọ́pàá máa fẹ́ gbọ́ nìyẹn agent yẹn mo rẹ́dí láti complete ń bọ̀ làwọn dùkọ̀ wa. ẹ ẹ ìkan lára wà ní treat plus hotel. kò sọ pé treat plus no wà wà débi àmàbà wọn. ẹ máa bá ń bẹ. if I make any attempt I'm going down. Hello? Yeah, this is Inspector Waheed. Yeah. You call her lára àwọn guys I want ní Treat Plus Hotel now. Èmi náà wà pẹ̀lú ìkan lára àwọn ìgbà yìí. Yeah, come here right now. Yeah. Yeah. Move. Come on, Bọ́lá. Àwọn tó lè fẹ́, mo lè ti sòtò ọ̀rọ̀ fún ilẹ̀ ìfẹ́ mi lè kí n máa bá tèmi lọ náà, agent lè mi. Move. normal what do you mean by that o kàn dé kàn bá ti ṣe personality to me. bá mi so trash you báyìí who are you. o má mẹ́sàn pẹ̀lú mi o ṣe bó ní bọ́tẹ̀ ìṣètò yìí àwọn officers wọn ti Even if èmi nìkan náà fún I am láti wá arrest ẹ̀ now mo fún ẹ. so wọn fún ẹ ní warrant láti wá arrest mi how do I even know that? are like a policeman. okay okay okay okay nígbà tí bá ti bọ for any, kókó sẹ tí mo fi já I'm not wàá mọ̀ pé bóyá rí police ni mí. ọmọ tó ń bẹ̀rẹ̀ just let me follow this man sórí àwọn ọ̀gá wọn I'm on bad bá ṣayé when I get there n kò máa bẹ́ẹ̀ ní ìgbà. bébí máa Hey. Musa. Afa ni o, a ti sọ̀rọ̀ àti gbogbo Hmm ma borí ń káàbọ̀ kúrùn ṣètò wa rí pé sùúrù lérè ọ̀rọ̀ tí mo bá ẹ lọ sọ lọ́jọ́ kìíní àná tó dàbí ẹni pé ó ń pẹ́ lójú máa borí òun èmi ló ṣe é tó nǹkan jóge ilé ayé má kànjú lọ ilé ayé ilé ayé ilé ayé a máa yẹ ẹni tí àsìkò rẹ̀ bá ti tó ilé ayé a sì máa yẹ ẹ́ lẹ̀ fẹ́ni tí ń bá ń kọjú rẹ̀ ilé ayé má torí kò jẹ́ kánjú ọlá wàá kánjú ayé àìmọye má kánjú tí ń kánjú ọlá hmm. ṣùgbọ́n òun ló mú omijé àtọjú ṣe awo ọ̀run ọjọ́ tó wá ń relé ayé omijé kò síbi tán máa gbé wọn ò lápá wọn ò lẹ́sẹ̀ ló mélédùn àní kán máa gbé nínú ọmọ aborí wọn inú ọmọ aborí ohun tó wá ń gbé yìí ojú wà láàyè tiẹ̀ ó wá kó ibi tó omijé máa wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ ni wọn omijé wa ló dà òun ò ní fọ̀rẹ́ òun lẹ̀ òun á gbé lórí ìpépé ojú wá ò pé ah, ah. tó o bá gbé lórí ìpépé ojú kò sí bá a ṣe rọ ọ̀kan kedere tá a fi délé ayé ó wá ní kó máa bọ̀ nínú òun ó ń gbénu ẹ̀ láláì mọ kádàrà tá a yàn fọmọ èèyàn ti tẹ́lẹ̀ nígbà tó wá délé ayé gbogbo àsìkò tí ìbànújẹ́ bá ti wà pẹ̀lú ọmọ èèyàn òun ni omijé máa ń ráyè jáde láti wá kí ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n ìbànújẹ́ tó wá dé bá omijé yìí tó dé bá ọmọ ènìyàn yìí òun náà ló mú ọmọ ènìyàn mú omijé kúrò lẹ́gbẹ̀ẹ́ ọ̀rẹ́ rẹ̀ ṣe wá rí pélé ayé ò ṣe kánjú lọ ẹni bá kánjú ayé ó máa padà bí kíkánjú kíkánjú lọ rẹ̀ ó padà já sí ó yá wá padà má kánjú ayé ìlú àwọn tó ń lọ ilé ayé ló ń wò ṣùgbọ́n àwọn tó ń lọ ilé ayé yìí ọ̀pọ̀ ọ̀nà wọn ló ti ní bára rẹ̀ ti pé ó ṣe jẹ́ kó máa relé ayé wò nínú bo bára mẹ́tẹ̀ẹ̀ta ẹyọ kan ló ṣì nínú ẹ̀ wá gbìyànjú kó dúró kó gba méjì tó kù kí wá ní bára ọ̀hún owó ọmọ àtẹ̀mí gígùn ẹ̀mí gígùn lásán lélẹ́dùà ṣe yọ̀ǹda fún ọ dákun padà má kànjú ayé mi ń lọ ilé ayé nì àwọn ẹgbẹ́ mi ló ti lọ tàn ṣé àwọn tó ń lọ ilé ayé yẹn ṣá lórí méjì ni àbò lórí mẹ́ta ẹ wò èmi lọ. ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ah, ah, ah. ẹni sùúrù ẹni sùúrù àmọ́ tó mẹ́rin tó máa ṣe tiwa rárá ló ẹ fi lẹ̀ ẹ fi sílẹ̀ ìbẹ̀ bọ́ra burúkú ti ń jẹ́ látọ̀ pa bẹ́ẹ̀ ni èmi náà ni. Oh, my God máa rẹ́ni tó máa ṣe tiwa tó ti yẹ ẹbí ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa ó ṣàkóńjú àkànjú nínú báárà tí nínú báárà mẹ́ta tó mais pé kò lè dùn báyìí sì fún ọ ṣe máa wọ ọ̀rẹ́ wa tó jókòó yìí òun yan ọwọ́ òun yan ọmọ ohun tèmi kọ́ nílò àtọ̀dọ̀ yẹn ni pé ó bá mi fún lẹ́mìí gígùn nínú tiẹ̀ kẹ́sì tó máa nù. mo ti ṣe tán o ti ṣetán o ti ṣetán o ti ṣetán o ti ṣetán o ṣeun gan o ṣeun lọ́pọ̀lọpọ̀. o ṣeun lọ́pọ̀lọpọ̀ o ṣeun mo dúpẹ́ lọ́wọ́ rẹ o ṣeun. tí wàá rí bó ṣe jẹ́ kí èṣù fi ọwọ́ gba gbogbo ẹ̀ lọ́wọ́ ẹ báyìí tí wàá rí pé sùúrù lérè sùúrù lérè. sùúrù lérè aṣọ oníbàárà làwọn èèyàn níwájú olódùmarè a gbọ́dọ̀ tọrọ bára mẹ́ta àtọ́jọ́gbọ̀n sí ara owó ọmọ àti ẹ̀mí gígùn ẹ̀mí gígùn nìkan ni olódùmarè ṣì yọ̀ǹda fún mi wọn á kọjú lọlé ayé láì mọ̀ kó jẹ́ kí n dúró gbowó kó jẹ́ kí n dúró gbọmọ mo wá jẹ́ kí èṣù báyé mi jẹ́ kí èṣù fi ọgbọ́n àrékérekè tán mi.